بما يستهل حادكم ما لا حكي ما يستهل حادكم ما لا حقي وعن عبد الله بن حباس رضي الله عنهما قال نا رسول الله صلى الله عليه وسلم أن تطلق بعد وأن يبيح حاضر لبعد قال فقلت لابن عباس ما قولوه حاضر لبعد قال لا يكون له سمسار عن عبد الله بن عمر رضي الله عنهما قال نا رسول الله صلى الله عليه وسلم عن المزاب عن المزاب عن المزابنة أن يبيع ثمرها حبيه إن كان النقل بالتمر كيلا وإن كرم أن يبيعه بزابيه بزابيب كيلا وإن كان زرعا أن يبيعه بكيل, بكيل سحان نعم ذلك كله àdéhùn alákọ̀ọ́kọ́ lónìí. òní حديث أنس بن مالك رضي الله تعالى عنه عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن بيع الثمار حتى تزهي قيل وما تزهي قال حتى تحمر قال أرأيت إذا منع ثمرة بما يستحل أحدكم مال أخيه حديث أنس بن مالك رضي الله عنه تي أجلك قلني أجو حديث تي أكني جنا nípa pé anábùwà muhammad sallallahu alaihi wa sallam náà àmbẹ́yìn ìsámarọ́tì hàtà yabduwa sọláhùhà ànábì kọ kí èèyàn ta èso nínú oko rẹ̀ ṣáájú kí ó tó hàn pé èso yóò ní kú eléyìí lájúwe fúnra wa pé nínú oko túrí bàbá ipá gbàdo kí àwọn kan ní ànítọ́ba ìfẹ́ ànínàbù èso nàbì nítí wọ́n fi mọ̀ pé léyìí ò ní kú mọ́ pẹ̀lú ògo ọlọ́run oníkíni hatta yàtà máa wá ṣòlùwà. Eh? títí tí ó fi ní ìfẹ́ ní omi tí ọba dùn àwa mẹ́nu bá ń jẹjọ náà ò ní hadithu eléyìí pé nínú àwọn èso mi ń bẹ tó ṣe pé tí wọ́n pa àwọ̀dà lẹ́ẹ̀fì mọ̀ pé à pẹ̀lú yọ̀ǹda ọlọ́run eléyìí ò ní ṣe kíni eléyìí ò ní kú mọ́ òun ní sànàbí wíjì sallallahu alaihi wasallam náà à ìsèmárì àtà tó zì ìlà wọn tó zì í àtà sàìfàrọ̀ àwọn èso tí máa ń pàwọ̀dà nígbà tí ń bá ń kọ́kọ́ ń yọ àníró àwọn èso bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ń bí iná lápèjúwe bóyá bíi ẹ́ bíi tòmáàtì àbí nǹkan míì tó ti àbí máńgò èso bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀ àwọ̀ ewé náà ni ni ó mú wa àmọ́ tó bá wá yá tó bá ti dé stéèjì tó gbé ah, àmọ́ tí ọlọ́run lè ṣe lókù eléyìí ti dáa ń ti ń tó jẹnu yóò wá ṣe yóò ṣe kíni yóò pààrọ̀ àwòrán nàbí wí hàtà àṣàmárọ̀ títí tí ó fi ṣe é pupa. anabi sọlọ sọlọ ń fún wa ní examples ìran èso kọ̀ọ̀kan èso tí e bá pupa kò ṣẹ̀ṣẹ̀ di ká máa retí pé ńgbà tó bá pupa là nàbí wí o ká má àdìsí gbọ́ o òun là nẹ́bí òfin pé tí ẹ̀yìn nàbí bá tó ṣe kíni tó bá tó pupa ó ní ńgbà tí ń bá ń tó ń lómi tí irú àwa àwọn àgbẹ̀ tí wọ́n máa ń pa àgbàdo àbí nǹkan kan wọ́n lé wọn ó ṣe kínní ẹ́ yóò túrí gẹ́gẹ́ bí Sheikh Mahmood láti Ondo ṣe wí àjẹjọ́ nípa báyìí eléyìí ni hadithu Anas bin Malik kò jìnnà púpọ̀ sáàdìsù tá a ké ní ìjẹjọ́ n ti ń sọ fún wa náà ni pé bẹ́ẹ̀ ọba ta èso ó ní àsìkò tí mùsùlùmí tó gbọ́dọ̀ ta tẹ̀sọ̀ bá sì wà lórí igi àti wá ṣe àlàyé fúnra wa lọ́pọ̀lọpọ̀ bẹ́yẹn bá dá gita àbọ́tagi pẹ̀lú èso àbígi nìkan lọ́fẹ́ lókọ̀fẹ́ lo èso gbogbo àwọn eléyìí ni a ti ṣe lálàyé fúnra wa níjẹjọ. قال أرأيت إذا منع الله الثمرة بما يستحل أحدكم مال أخيه النبوة محمد صلى الله عليه وسلم ó wá sọ ìdí fún wa èyí tá a kà níjẹjọ àti èyí tá a kà lónìí yìí náà ẹ mẹ́ta èso hatta yabduwa salahuha títí tí ó fi hàn pé a ah, èso yìí ò ní kú kò ní jẹrà sórí igi rẹ̀ kí ló fà á anabi ní idha mana allahu samara bọ́lọ̀mbà ọlọ́wọ̀n ọba yọ̀ǹda kí èso yìí ọyọ kọ́dà mana Allah anabi ń kọ́ wa ń bì inú àkídà mùsùlùmí nù. No ọ̀rọ̀ alukóraani wí sọ sóràtú sóràtú wákẹ́ àní àbí àbí sóràtú yasin am nahnu azari'un a antum tazra'unahu am nahnu azari'un naam alwákẹ́ àná naam ọlọ́run ní ẹ̀yin àgbẹ̀ ẹ̀yin lẹ́ ń gbìn ní àbáwọ̀ ọlọ́run. ẹ̀yin kan fi ń bọlẹ̀ bomi ẹ̀ da yẹ̀pẹ̀ am na zari'un gan la ń gbìn ẹ̀kọ́ yẹn là nẹ́bi kọ́ wa ń bì yìí náà samara a pé kí èso kọ́ kó ṣe jẹ kò sí lọ́wọ́ kínní kò sí lọ́wọ́ ọmọ anabi adama ọwọ́ ọlọ́run lọ́wà anabi ní bá wá wọ́n bá wọ ọlọ́run gẹ́gẹ́ bí ọlá rẹ̀ pé èso bima yastahilu ahadukum mala akhihi ló fẹ́ sọ owó ọmọ ìyá rẹ̀ dẹ̀ tọ́ fún ọ o ti gbọ́ owó ọta àgbàdo tí è túrí ọta mango tí è tí ọ̀ tí ìsàmì epo wọn pọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ̀ wá pọ́n mọ́ o ti gbowó ti náà bima tastahilu mala akhika kí ló sọ owó òun di halali fún ọ ànábì ń béèrè sallallahu alaihi wasallam irú àwọn ìbéèrè wọ̀nyí àwọn ìbéèrè pọnú alukur'an àwọn ìbéèrè pọnú sunna anagba muhammad sallallahu alaihi wasallam àwọn afa wa fi yé wa pé àwọn ìbéèrè kan nídìí èsì kìí ṣe pa nàbí ń béèrè yàn yín pé sọ̀dí tí ó fi gbowó hàn ìbéèrè tá a máa bíyàn láti fi dá yàn lágara ní pé a kí ló fi kí òun di halali fún ọ nípa báyìí eléyìí là ń pè ní àtàlì ànábì sọ ìdí ìdí tí òfin fi wá pé ẹ má ta èso kó tó bẹ̀rẹ̀ sí yọwọ́ pé òun ọ̀dà kí ni ìdí náà ni pé ìwọ kó o ní kọ́ da òun tó rà á náà kó ní kọ́ da àbí kọ́ bàjẹ́ ọwọ́ ọlọ́run lọ́wọ́ bí ọba wa dá a mọ́ tó o ti gbowó kí ló sọ òun di àláàlú fún ọ torí èso lọ́fẹ́ jẹ tó fi san owó àti ṣàlàyé pé eléyìí yàtọ̀ fẹ́ni tó ṣe pé kí ni igi lọ́fẹ́ lò àdìsí yìí ọba wí o abẹ́ni tí ó ta èso àti igi tí ò sí kankan lọ́rùn ẹni tó ní mọ́ àṣeyàtọ̀ láàrin ẹni tó ta èso náà pẹ̀lú májẹ̀mú pé ó gé ní ẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo eléyìí la sọ fúnra wa níjẹ̀jọ́ ní kúkúrú ìdí tí òfin fi kọ́ fún wa nù sẹ̀ríà káta tí ò tí ì gbó òun ni pé bí ọba padà gbó mọ́ kí ló fẹ́ sọ owó òun di halali fún wa inú àánú ọlọ́run fún wa òun nírú àwọn nǹkan báyìí wípé bí ọlọ́run bá ṣe òfin àbánidọ́gba Muhammad sallallahu alaihi wasallam bá ṣòfin kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ọlọ́run àtànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n wàá ṣàlàyé fún wa ìdí táwọn fi tí wọ́n fi ṣerú òfin bẹ́ẹ̀ bá nàbí ọba ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé fún wa rú àlàyé tó ṣe yìí àfẹnijẹ́ bá sọmọ lẹ́yìn ànẹ́bí lókù ó ti tó ká ànẹ́bí ọ sọ pé ẹ kẹ́yìn ó sì má ṣe kíni kọ́ má tà má ti ń jẹ́ ìmánì nù àmọ́ gẹ́gẹ́ bí àánú ọlọ́run lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ó tún máa wá sọ fún wa pé àyìn tí mo fi ní ẹ má tà nǹkan báyìí ni forí ara yín náà ni Ọlọrun wá wí eléyìí kò wí ànábì wí kò wí mùsùlùmí gbọ́dọ̀ gbàfà fọlọ́run àtànábì sallallahu alaihi òun ni kápẹ́ àkíyèsí ara wa ọ̀pọ̀lọpọ̀ béèrè míì tẹ́lòmíì máa béèrè kọ́dà ìbéèrè míì ń bẹ ní yìí ní ní maka ní jeda, precisely àwọn alálàájì kan mo rò pàtẹ kó àbí nǹkan ni wọ́n ti wá wọ́n wá ń bi mí pé ìyá kan bi mí pé ọ̀rọ̀ ntí ọba yẹ nínú ahájì la ni wọ́n béèrè àmọ́ béèrè jẹ́ ni pé ẹjọ́ ẹjọ́ ẹ̀ aṣọ funfun tá a jẹ́ máa ń ró yẹn àti kéèyàn tó ń farí yẹn ẹjọ́ kí ni kí ni kí ni reason fún gan kí ló fà á gan ànàdà ṣé ẹ ti mọ̀ pé yẹn máa rọ́ṣọ àbí ẹ ti mọ̀ pé yẹn máa tọ̀ ìdáwà ń dáhùn lọ àmọ́ ẹ rí i pé kí ni reason fún báyìí báyìí àìmọ̀ràn lèmi ò fún yín mo ní béèrè yìí ń rò pé nù làákà ìtìyín ló ti wá torí problem tó ọ̀pọ̀lọpọ̀ ní lónìí ni pé ń subject ẹ̀sìn rẹ̀ sí ká máa dìbéètì àwọn ẹlẹ́sìn kejì ọmọ wa sọ fún yín pé ẹ ẹbí bá wọn kìnnìkan ti ń ṣe lẹ́yìn náà ń ṣe ẹlòmíì yìí wọn ti wá di ìrònú fún bàbá tí wàá rà fa njẹ́ ọmọ béèrè ni kò ní béèrè njẹ́ ó ṣe láǹfààní nípa báyìí gbogbo ntọ́lọ̀ ń bá ní kéèyàn ó ṣe àṣẹ ni òun ló dá wa èyí tó bá wù yóò wá sọ fún wa pé ìdí nìyí alihamudulilayi èyí tí ọba sì sọ̀dí fún wa àtó béèrè pé èsì tó ní kàmọ̀sí nǹkan báyìí tó ẹ dákun ká fi sáàrin ni jẹ́ kẹ́sìn rẹ̀ ọdọ́ lójúkójú ọ̀nà ọ̀là lọ́wà ẹ̀jẹ̀ nìkan máa wá confuse rẹ̀ máa pé àwọn ọ̀rọ̀ tí ọba la ká ìmú ẹnìkan sẹ́ndí méèlì tí wá ń jọ́ kan pé ewé nǹkan báyìí nípa ẹ̀sìn ẹ̀yìn tẹ̀ ń kí òórùn kọ́ ó ní ìrún pé wọ́n ń kírun pé wọ́n ń kí oòrùn adégbàrá lárúbáwá tí wọ́n ń sọ́là náà oòrùn làwọn náà ń kí torí kò sí rún bí sọ̀lá àtúntì wọn èbó ti ń péré kò sí kíni kò sí rún níbi tiẹ̀ yóò ṣe wá jẹ́ pé ìkírun ó di kí oòrùn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi ọmọ wa ronú bó bá ti gbọ́yìn pé ah irú kí ni wọ́n wá wí sí ẹ̀sìn yìí má jẹ́ wọn máa dààmú làákàyè rẹ o ìwọ ni ọkọ́kọ́ convince ọkọ wa convince pé kójú ọ̀nà lèmi wà o gbogbo ẹni tí ọba wa convince kójú ọ̀nà ló ń wá àwọn ọmọ wa gbára ka rẹ̀ ń bọ́ọ̀lù nírú àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ báyìí nírú àwọn tó pé ṣètọ́ ni kùránì ti sọ fún wa pé ṣètọ́ nù ní máa kọ́ wọn ẹ̀jẹ̀ ń fún yín lápèjúwe kan náà alukur'an alkarim nínú èyí táwọn kan ti wí tó ju ògbé léyìí lọ nígbà tó fi dé pé ẹ má òkú ń bẹ ẹ má kíni òkú ń bẹ ẹgbẹ́ kí làwọn kẹfẹ́ rí ìgboro mẹ́ka ń wí jọ náà tí wọn náà fi mọ̀ pé nìkan dààmú rẹ mọ̀ ọ̀nà lọ wà ọgbẹ́ni tí o ti mọ̀ ọlọ́run ó fi mọ̀ àbíkọ́dà ọjọ́ mùsùlùmí ti ń ṣe súnà náà wọ́n lè máa fẹ́ fi náà dààmú rẹ ẹ̀yìn súnà tí wọn náà rí nǹkan báyìí o kí làwọn kẹfẹ́ rí àná ń wí تأكلون ما قتلتم وتتركون ما قتله الله ìdá yẹn pa fúnra yín ẹ̀ ń jẹ èyí tó lọ́wọ́ apá ẹ̀ lẹ̀ ní jẹ sẹ́mi bẹ́ẹ̀ tí ọba gbàgbọ́ yé kíní wọ́n dààmú làákà rẹ̀ bí ah, lóòótọ́ ni pé àwọn ọmọbẹ ẹ̀yìn ọmọbẹ pàǹkẹ́ wà lọ́dà èyí tó lọ́wọ́ apá ẹ̀ wá ní ọ̀dà gbogbo yìí ni àwọn ni mo fi ní ogbó yìí tí wọ́n yìí ń wí nísìnyí ọmọ ni nínú èyí tí àwọn ẹni ìṣíwájú ti wí bí ó ṣe wá dààmú àwọn sọ̀hábẹ́ ńgbà náà ni pé ìmánún rọ́ọ̀sìkùn ìmánì tí wọn ò máa ẹsẹ̀ rẹ̀ kan wà ńlẹ̀ kọ́kàn wà lókè ẹsẹ̀ ìmánì tí wọn méjèèjì ló ṣe kíni lọ wà ńlẹ̀ ẹ̀jẹ̀ tó fún ilé example kan nù hadithi ńgbà yahudi kan pàdé Salman farisi tọ́lá ẹgbẹ́ jẹ́ lọ́gà yóò gbogbo nǹkan ní máa ń kọ́ yín ẹ̀yìn wà nẹ́bù wa muhammed sọlá sọlá kí ni salmanu fi dá lóhùn pé wá kọ́dọ̀ tó kù kan tó ti mà alámàná hasalfira kọ́dọ̀ kọ́ wa pé bàbá bí abùkátà tá a fẹ́ wọ tọ́ílẹ̀tì ẹsẹ̀ ọ̀tún ni ẹsẹ̀ òsì ni ká gbé wọlé bàbá fẹ́ jáde ẹsẹ̀ ọ̀tún ni ká nà jáde ìwọ yahoo dídò tó ti gbọ́ rẹ bẹ́ẹ̀ òun fẹ́ fi ṣe ẹ̀yẹ́ ni pé gbogbo nǹkan náà ga yóò máa kọ́ yóò ní bẹ́ẹ̀ yẹn kọ́dọ̀ ó tún kọ́ wa lélẹ́yìn náà kó o tún mọ̀ bọ́ọ̀ bá mọ̀ tẹ́lẹ̀ àwọn tí ìmánì bá ti rinlẹ̀ lẹ́mìíyàn bí ó kè àbí súnà ti wà lára àyàn ní dáadáa kò sí tẹ́nìkan wí nígbà tí ń jí wọ́n ṣe ṣe kíni tọ́dọ̀ lójú tó nípa báyìí níta fi yà lọ ọbẹ̀ yẹn ni pé kọ́lọ́run ó sọ ìdí tó fi ní àṣẹ nǹkan àbíkọ̀ sọ èyí ń káwà ń wá kì ntí mùsùlùmí ń wá kí ni pé ọlọ́run ní ń anabi ní ń ṣe sallallahu alayhi wa sallam nínú àánú ọlọ́run náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò tún máa wá sọ fún wa pé àyìn tí mo ní ẹsẹ̀ yìí torí tí mo fi ní ẹsẹ̀ ní oore tó wà ń bẹ̀ ní láti lè tún máa fi jẹ́ kí máa nẹ̀wò nípa sí i kọ́lọ̀ nǹkan máa ṣàṣe fún wa ah, eléyìí ni hadithu alákọ̀ọ́kọ́ lónìí hadithu ẹlẹ́ẹ̀kejì. عن عبد الله بن عباس رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم أن تتلقى الركبان وأن يبيع حاضر لباد قال فقلت لابن عباس ما قوله حاضر لباد قال لا يكون له سمسارا حديث ابن عباس رضي الله عنهما لا تجد أبقى حديثي أتشاجن ترى بيوعنا kílẹ̀ tó ti sáájú ń bẹ̀ ni pé ń tó tàlákọ́ àrọ̀kùbàn ó ti wà nù pé látàlákọ́wù àrọ̀kùbàn ẹ má lọ sí kínní ẹ ẹ má lọ pàdé àwọn aróko tí ń kọjá bọ̀ ẹ lọ sí wọn ẹ ti lọ dé wọn lọ́nà lẹ́yìn ìlú eléyìí ni kèsì pé kéèyàn ra aróko lọ́wọ́ ni o àmọ́ kéèyàn sáré lọ pàdé aróko létí lé pé kó tó mọ iye tí wọ́n ọjà yìí yà ọjà wo ló ń gbé bọ ọjà tí tó ti kùtà tí tí náà wà ní àtọ ah, ọba ah, lè kó kalẹ̀ yé báyìí dé nǹkan sàánù rẹ yọrọ ní ìsìn pa gbogbo ọgbọ́n àríkèrèkè tẹlómìnà bá ń da pàdé oko pàdé èkó náà gbogbo ọ̀nà ọba fi ní jẹ́ kí èèyàn market price Ah, iye tí wọ́n ń tajà yìí lónìí ni ọ̀nà kan nù ọ̀nà kejì ni pé àbí kíyàn lẹ̀ dípọ̀ pẹ̀lú ara oko àbárè èkó ipe do ọjà yìí má ti kó wọlé nísìn má ti ṣe kíni má ti kó wọlé nísìn mo ní sọ̀ọ̀ kan tá a lọ kó sí àwọn ọba rí mọ́ láìsẹ̀ wá pé iye tá a bá láta láta fẹ́ẹ́ bá dánwó eléyìí wò gbogbo ọ̀nà méjèèjì tá a wí ọ̀ta kó kíni ọ̀tà kò ṣẹ̀ríà o anabi ló wí bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam naam. wọ́n yẹ bí a xaadirun libaadin tuntun nínú hadithi an yẹ bí a xaadirun libaadin anabi kọ kí ara alẹ́ ọmọ baro kó ta ọjà an yẹ bí a xaadirun libaadin kọ kára alẹ́ kọ́ máa ṣe kínní kó tajà. قال أرأيت قال فقلت لابن عباس الراوي أن يبقى حديثي ولد ابن عباس gẹ́gẹ́ bí ó ti máa hadithi wa na ibn abbas fi lọ sọ kò síbẹ̀ yẹn ti lè gbàgbọ́ yé hadith anabi tó ọgbọ́dọ̀ tó lẹ́yìn àwọn sọ̀hábì anabi ni sallallahu alayhi wa sallam nítorí kíni torí pé àgbọ́wí ni wọ́n gbọ́ gbogbo ẹni tí ọba ti ń ṣe sọ̀hábì anabi wọ́n wí wọ́n ọ̀rọ̀ tiẹ̀ wọ́n là anabi wí gbogbo àyè wọ́n ní kíni wọ́n là anabi wí ni àmọ́ àwọn tí wọ́n lè fọwọ́ sọ̀rọ̀ àti báyìí ló wí àwọn làwọn sọ̀hábì anabi sallallahu alayhi wa sallam òun ló fi dáa ìwọ tó gbọ́ àgbọ́ wí wọ́n wí wọ́n wí lẹ́yìn ọgọ́rùn kan lẹ́yìn ọgọ́rùn mẹ́rin lẹ́yìn ọgọ́rùn mẹ́wàá tí làákàyè rẹ bá ti fẹ́ tu lọ bí tọ́ yàtọ̀ fẹ́ yìí táwọn tó gbọ́ lẹ́nu ànábì yẹra rẹ wò torí pé lọ́jíkálì bẹ́yìn náà bá wò bá a ti jókòó yìí nísìnyí dárúsù la yìí ẹni ọgbọ́ dárúsù yìí yóò gbọ́ àwọn kankan bẹ́ẹ̀ tó ṣe pé ní ńjọ́ míì ńjọ́ padà lọ gbọ pé wọn ni wọn wí nǹkan báyìí ń darí ṣùgbọ́n àá tí mo wà ń bẹ́ẹ̀ àbí kì í ah, tí mo wà ń bẹ́ẹ̀ ńjọ́ wa àbáwọn fún wọn wí kò lè má ṣẹlẹ̀ tọbí àwọn ọmọ anábì ádámà yìí òun ni ìmáàmù máàlìkì ọ wa sọ àwọn ará àwọn ará àà ah, ah, ìmáàmù máàlìkì ni ya ìmọ̀lẹ̀ yẹn lọ́rọ̀ yẹn ara ìrákì yìí o. يخرج منا الحديث كبعوضة ويعود إلينا منكم كذراع hadithu kò síbò míì sọ́ọ̀sì hadithi mi ò sí àfi madina tó ń ti ń sọ̀rọ̀ ibẹ̀ la nabi gbé sallallahu alaihi wasallam ajẹ́ pé gbogbo kọ́ọ̀lá rasúlù sallallahu ìyá yín ló ti lọ anabi ò dẹ́ra kì ntí ntí imam maliki ń wínú àdìfọ́ wa jáde kó o lé ọ̀dọ̀ wa mẹ́dínà yà yín kàbàrúdọ̀ bíi kíni bíi eṣinṣin àbàrúdọ̀ sọ́rí aláǹtakùn bíi aláǹtakùn ẹ̀ bá aláǹtakùn ti ma wòye àwọn odò ilé yìí náà kẹsìọ́ ńgbà tá a bá sọ ma gbọ́ àdáza náà àdáza náà látọ̀dọ̀ yẹn ara ara kì kan náà yóò bá ti tó gùn ọkàn yóò ti tó kẹ́yìn yóò ti tó ọwọ́ kan. ntí màá màálì kí n wí ni pé àlẹ̀mọ́ àfikún yóò ti wá ṣe kí ni yóò ti kún ara ntí èèyàn fi gbọ́dọ̀ gbà pé ìgbàgbọ́ yẹ hadisi òun kódà ìgbàgbọ́ yẹ alukurani a máa fi tẹ̀lé tàwọn tani àwọn tó sojú wọn àwọn tí kurani sọ̀kalẹ̀ lójú wọn kò sí bó ti lè rí àgbọ́yé tí wọ́n yàtọ̀ fẹ́ ni ọgbọ́ wọn wí wọn wí òun làwọn afa máa fi dà wá náà tó ń pè ní asbabu nuzul ọ̀rọ̀ mi ń bẹ́ẹ̀ lé gbọ́ yé àfi kẹ́ ẹ mọ kí ló ṣẹlẹ̀ ń jọ náà tá a nàbí fi wí nǹkan báyìí gbàdẹ́ tó gbọ́ yé nù. hadith wọn ní tí wọ́n ń pè ní asbabu wurudil hadith kí ló dé tá a nàbí fi wí nǹkan báyìí sallallahu alayhi ara ọ̀nà tí yẹn máa fi gbàgbọ́ yé alukur'ani àti sunna nù. àwọn wo ni wàá sọ yín fún wa àwọn làwọn sọ̀hábẹ́ àwọn ló sojú yà á ntọ́sẹ̀lẹ̀ ń jọ òun tá a nàbí fi wí báyìí òun nìyí example se pọ̀ bẹ́ẹ̀ nínú Al kẹrin láyé ọ̀kan náà àwọn sọ̀hábì ànábì ẹnìkan tún àyà alukur'an nìkan ń tún wọn bẹ́ẹ̀ lómi ní ó ṣe máa tí ọmọ tún kí àyà alukur'an lójú àwọn àfáàsùn náà bíi pé ọmọ jù wọn lọ ni wọn ń kí àyà alukur'an lójú sọ abéjì kur'an sọ̀kalẹ̀ lójú ẹ̀ nítorí wọn sọ fún sọ abéjì ẹ̀yìn ọ̀gbọ́n ẹ̀yìn ọ̀gbọ́n tó lọ́ wí ni kí láyà náà ni pé ẹ̀ẹ́ وقاتلوهم حتى لا تكون فتنة ọfẹ da wàhálà alẹ mùsùlùmí méjì kan jà wá ní kuraani ní ká baro ẹni báyìí jà ká pa wọn hatta la fìtìnà títí fìtìnà òfin ní dìde ẹyin bàbá yẹn yọ gbọ sọ abẹ anabi wa dìde sí pé ni wọ́n gbọ́ tiwa hatta la takuna fitna amma anta fatuqatilu litakuna fitna. àwa láyà yìí ń bá wí ìwọ́kọ́ àwa lọ́lọ́run direct àwa ń direct audience alukurani pé ẹ bá wọn àwọn tó ní abájà ń jọ́nà àwa mọ̀ wọ́n kìí sàwọn tí wọ́n ní abájà lónìí yìí àwa sì ti jà kọ̀ọ̀tálínà hatta la takuna ní ọjọ́ yẹn ọba fìtínà ńlẹ̀ ọ̀rẹ́ ìjíwọ̀n bẹ̀rẹ̀ yìí ọ̀njà tí ó di fìtínà ni kí ló fún Saudi ní pírífílẹ́jì irú yìí òun ni kó sojú rẹ̀ ọmọ ntáyà ń wí yàtọ̀ fún wọ́tọ̀ ọkàn ké ní ògèrè ògbé eléyà dàkún ọ̀rọ̀ ha dérò ń lè bá dín láfẹ́ tú o torí bí yẹn bá gbọ́ nárí lè báwọn ó lè wí ikú yìí pé ànábìtí ní èèyàn gbọ́dọ̀ bárò kó tajà. yọ wá di pé aroko tó roko tó gbin iṣu òun náà ni ó tún wá tà lù wé ẹbẹ ẹni kan bá ta wà níbi ilé wọ yìí ah, àfi kéèyàn gbọ́ kíni kọ́ gbàgbọ́ yé kílà nẹ́bí yìí ẹ wá wọ̀rọ̀ wí òun ò jìnnà sá nẹ́bí káwa o ẹni ọgbà hadithi wa gbogbo ndị ti ń bẹ láàrin wọn àtà nẹ́bí bọ́ bá lé lọ́gọ́rùn ọdún kò lè pọ́gọ́rùn àwọn generation tó tẹ̀lé kíni àwọn sọ̀hábà ìtumọ̀ ẹ̀ ni pé bó bá jọgọ́rùn ọdún lọ kò lè pé kíni kò lè pé méjì ọgọ́rùn mélòó ni wọ́n á ń bẹ láàrin àwọn àtàlẹ́bí lónìí ó ti jọgọ́rùn mẹ́rìnlá lọ lónìí yes bóun ti wá súnmọ́ ànábì tó nì náà ọkọ wa lẹ́kọ̀ọ́ ọwọ́ à ń bí ẹni tó sojú ibn abbas yá èyí tí owó yìí o qultu libn abbas ma qawluhu hadirun li báyìí. dákun kí ni túmọ̀ káró ara alẹ́ ọmọ bá àròkò taja ó jù wá lọ lọna meji ẹni tí ń béèrè béèrè ọ̀nà àkọ́kọ́ ọmọ sọ yẹn ọ̀nà àkọ́kọ́ ni pé ó súnmọ́ ànábì ìgbà tiẹ̀ ṣe kí ni ó súnmọ́ ànábì gbà wá lọ láì mọ iye ọ̀nà ọgọ́rùn-ún kan àbí méjì sọgọ́rùn-ún mẹ́ńlá ẹ̀ẹ́kejì òun ọ̀kọ́ lárúbáwá wọn bí i sí lárúbáwá bí i yàgbọ́n ní gbogbo ní tẹ̀yẹ̀ máa fi gbé èmi ní tó máa béèrè tó máa lè bá dé lọ́dọ̀ ẹnìkan àbí ó ní gbogbo ń téèyàn fi lè sọ bẹ́ẹ̀ irú ẹlẹ́rìí sẹ́lómi ọmọ sọ lónìí yàáfà lèmi náà kẹ́ àbẹ́mi náà lè ka translation yìí níbi kẹ́nìkan ẹsẹ̀ máa tú ọ̀rọ̀ lọ́n fún mi àbí kẹ́nìkan ẹsẹ̀ máa tú àbí ẹbẹ́mi náà lè ka òun ní tó fi lè sọ́jú àwa tò ní lọ ó súnmọ́ ìgbà nẹ́bí sọ̀rọ̀ sọ́lẹ̀m ẹ̀ẹ́kejì ọmọ lárúbáwá ni lárúbáwá là nẹ́bí ń sọ síbẹ̀síbẹ̀ náà ó tún wá bí ẹni ó sojú Ibn Abbas kílà nẹ́bí wí gan-an kára alẹ́ ọmọ bàárà òkúta ọjà ibùdó àbájọ wa sàlàyé fún pé kọ́ọ̀lá wọn pọ̀pọ̀lọpọ̀ náà ni ó ti máa ronú ọ̀pọ̀lọpọ̀ ní ìsìkà ah, kára alẹ́ ọmọ tó bá aró òkúta ọjà nẹ́bí ni eh, ibùdó àbáṣe ni tá nẹ́bí wí ni pé láyà kúnù láhù simsara. kọ́mọ jẹ́ fún kí ni wọ́n ń pè ní simsáru kí ara oko ọmọ kó ọjà bọ̀ kí ara lé kọ́ wá dóńdó pé ọ̀nà kẹ́nínú ò lè tajà ní ọjà wa yóò ò níwèé lápèjúwe ò níwèé àwa la gbọ́dọ̀ àwa la gbọ́dọ̀ léyìí tó yẹ pé a ṣe jàǹbá ni tọ́ba yìí pé ó ní ìdíkọ́ gbàwé ẹ fún un náà wé àmọ́ ká ti kírètì àwọn ìwé kan tí ò ní jẹ́ kí ẹni ọlọ́jà ó ní direct access táwọn tí ó rà á láti lè jàǹbá yín mọ ẹni ẹni ọlọ́jà àbáwọn tí ó mọ rà á pé ò lè ò lè ta wà wá ní àwa la máa ta ọjà báyìí yàn yìí kódà bẹ́ẹ̀ bá bá ń ta ayé bá bá bọ̀ ta ìdá mẹ́wàá ń bẹ̀ ń tiwa ìdógún ní tiwa simsar commission tọba ti mú jàmbá lọ́wọ́ ànábì kọ̀ sallallahu alaihi wasallam ọ yàtọ̀ fún káró kó gbé mi ò mójú lẹ̀ tani ọ̀ràn lọ́wọ́ tí ọba ń polo àbí tọ́mọ bí wọ́n ti ń ta kínní iye báyìí ní fún ọ iye báyìí ní gbà èyí wọn ò búrò àmọ́ kéèyàn ó ti wá gbóńdò ò níwèé ò lè ta kínníyà yẹn láti jàǹbá ìmọ̀ aróko àbí láti jàǹbá àwọn ará ilé yòókù náà tí ó ta ọjà gbogbo ńtọ́ bá jọba yìí pátápátá àwọn examples rẹ̀ pọ̀ but kàbí save time gbogbo ńtọ́ bá ti jọba àwọn anabiṣọ anabiṣọ muhammadu sallallahu alaihi wa sallam oníkẹ́ni láàyè bíi hadirun lè bá faroko lè jẹ́ ọ lọ bá wọn tí tí ọ rajà ọba sì dì bá wọn. kí wọ́n jọ dúnadúrà láàrin ara wọn àmọ́ nígbà tí wọ́n wà dúró láàrin wọn ní ju ti jàǹbá jàǹbá yìí mo lọ le pé ọ̀nà mélòó ọ̀nà méjì ìmọ̀ kọfẹ́ jàǹbá àrò oko àbí kò ipá àwọn ará ilé náà lọ́fẹ́ fara ní. gẹ́gẹ́ bá a ti fi nǹkan yìí wé ní ti ń ṣẹlẹ̀ alẹ́ gbogbo àwọn tá a kọ̀ ikọ̀ tán láyé gba àwọn ọ̀nà míì ni. ẹbí ó gba àwọn tí wọ́n bá máa ń pa ọ̀rọ̀ ajé àbáwọn tó bá study commerce wọ́n sọ fún yín pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tà ń rà lónìí yorùbá ní tí mo mú lọ́dún fi ń sọ̀rọ̀ yìí bọ́bá yìí pé iye owó tí wọ́n ná sí àti tí ó gbé tá a ti rà á ni bóyá ni ó tó ìdajì owó tí wọ́n ń gbà lọ́wọ́ wa àmàrà bíi tí ń jẹ́ kó wọ́pọ̀ ní advertisement pé àwa bọ̀ polo àbọ̀ parọ́sì àbọ̀ sèkínní ara simsaru gbogbo ń tí ò yẹ kó kún owó ọjà ìwà ń kún ẹ̀yìn lọ béèrè ẹni kí làwọn tí máa fa tó wọ ọjà fi tẹ bá tẹ bá gún wọn èlò ní ọjà yìí ń bá jáde ní fákírì yàtọ̀ fún gbogbo àwọn nǹkan míì tí wọ́n wà lẹ̀ mọ́ tí ó fi wá di gọbọ ìfáràlú gbogbo àwọn eléyìí náà kẹ́yìn ò fura sí gbogbo ọ̀nà sẹ́yìn ọba ti máa fi dúró láàrin ẹni ó pòdúsì nǹkan àtàwọn tí ó kọ̀nzúmù rẹ̀ nídùú jàǹbá kódà ìwọ ọmọ mùsùlùmí òun là ètò kọ́mọ̀ láyé ànábì sọ̀sọ́ là nábì fi ṣàpèjúwe pé àwọn aróko ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún gbà wọn torí pé àgbẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbà wọn kọ́ bá fẹ́ kó nǹkan rẹ̀ wá àwọn wọn dúró láàrin wọn àbúrò níwèé kankan yìí tá a wílẹ̀ kan gbogbo orú àwọn kaba yìí ẹ̀kọ́ tí wọ́n ọmọ mùsùlùmí gbọ́dọ̀ kọ́ bẹ́ẹ̀ bá ní union yìí fẹ́ẹ́ ń ṣe bẹ́ẹ̀ ní ọmọ mùsùlùmí ẹ̀jẹ̀ wọn ọmọ union ti gbá àwa ti gbọ́ pé nǹkan báyìí ọ̀dà àwa ti gbọ́ pé kíni nǹkan báyìí ọ̀dà ara ń tí ó lè wọ abẹ́ kíní yìí ká fura àwọn oníṣẹ́ ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ wa la ti do ní union lónìí ní union ìfara aráàlú pé iye báyìí ni iye báyìí ni owó òṣìṣẹ́ iye báyìí ni kìnní pé ẹgbẹ́ ti ẹgbẹ́ ti fọwọ́ sí léyìí tó ṣe pé ní lọ́pọ̀lọpọ̀ ọgbà ìjàmbá aráàlú ni àbí a àwọn òfin kan máa ń zálọ lọ́hùn bíi min sultan ẹnìkan ń kọ́lé lọ́wọ́ sí jàǹbá ẹni onílé ẹ wá ní wọn gbọ́dọ̀ gbélé fẹ́ lómi ilé ẹgbẹ́ òní gbá hmm? gbóró àwọn ọgbọ́n ìmọ̀dúró láàrin ẹni ọlọ́jà àtàwọn tí ó sàǹfààní ń bẹ ẹ̀yin ọmọ mùsùlùmí tẹ́ bá ń serú union bá ẹ̀yọ̀ yìí ń kó nù union tì yín àlùbáríkà ọ̀wọ̀jà yín insha allah gbogbo ń tà ń wúyẹ́ rí pé bàbá gbogbo ayé bá lo islam ayọ́ rọrùn ọ̀la ayọ́ rọrùn so gbogbo eléyìí náà káwò à ń ṣe union oníkẹ́ni ni oníkẹ́ni ni ọ̀pọ̀lọpọ̀ union pàtàkì jùlọ nàìjíríà ń bì yìí ìfara ní àwọn tí ọmọ bẹ̀ wọ́n ń sẹ́ ní máa pọ̀ ń bẹ́ kódà kọ́mọ mùsùlùmí ó èyí ń kó lọ́rọ̀ Allahu ta'ala àlà àpé wọ̀ ní kẹ́ lásù àjọṣepọ̀ o ká gbọ́ yé o pé wọ́n ti lé wọ̀ ní kéèyàn máa ṣe union àwọn oníbíríkì lọ́hùn àmọ́ ọkọ̀ gbọ́dọ̀ jẹ́ pé nítorí àti máa gbogbo àwọn òfin tí ọba máa fa ìnira báwọn èèyàn jẹ́ fún yín lápèjúwe kan àlìjára nù sẹ̀ríà mẹ́yàn bá rẹ́ǹtì sáfíìsì èèyàn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ lónìí wọ́n sọ fún wa pé yúníọ̀nù ló wí bẹ́ẹ̀ o ọgbà ẹnìkan pé kọ́ wa bọ̀ ṣiṣẹ́ gbogbo ntí ìṣiṣẹ́ ohun tí ìgbẹ́lẹ̀ bóyá jígà díẹ̀ náà ni ó sọ wákàtí kan wọ́n wà lówó lẹ́sùn náà ni yúníọ̀n ni wọ́n máa san àbí àfa Ibrahim ó lè tún lọ bí iṣẹ́ míì lẹ́yìn tí ó kú ọ lọ kọ́dà ó lè mọ́ ṣe jọgbọ̀n ní náà ah, ó ti iṣẹ́ òjọ́ náà ni gbogbo àwọn nǹkan báyọ̀ ọ̀tá kì í jẹ́ kálùbáríkọ̀ wọnú owó torí pé inú ẹni tẹ́ ẹ ṣerú ẹ̀ fún òlẹ̀ dùn ọkàn gba ká mú pé ńgbẹ̀ tí ní union yín tẹ́ ń ṣe nù kò sì lè sọ jígà fúnra rẹ̀ yọ gbà náà ni bọ̀tí ibi tí Islam bá ti ráyè jókòó gbórùn nǹkan báyọ̀ gbọ́dọ̀ ráyè torí ìnira tí èèyàn bá fà ṣé yúníọ̀nù eh, oníjìgá lẹ́yìn lẹ́bi fara nìyẹn lónìí e, àwọn ọmọ tí yín náà náà dálé ìwé lẹ̀ wọ́n máa lọ àwọn náà wà dá yúníọ̀n lẹ̀ gbogbo ìtẹ́ gbàmbi e, jìgá wọn àwọn náà àwọn náà fọ́ọ̀mù yúníọ̀n wọ́n wà gbà ní lọ́wọ́ yín ìjọ táwọn náà bá ti ṣe yín àwọn ẹ̀yọ́ ọmọ tí wọ́n gbà náà gbépo làwọn náà ń tàbí kankan ní àwọn náà fọ́ọ̀mù ntí máa ṣẹlẹ̀ náà téèyàn bá ti lò fún ọlọ́run ẹ má kéèyàn má máa rò káwa ti rí wọn mú jàǹbá ọmọ ta fún jàǹbá ni nípa báyìí gbogbo eléyìí ọbọ sábẹ láàyè bí ọ̀hábẹ́rún lè bá a náà. àìlá yakunu lahu simsara hadith ẹlẹ́kẹta an abdullahi bin umar radiyallahu anhuma qaal. نهى رسول الله صلى الله عليه وسلم عن المزابنة أن يبيع ثمر حائطه إن كان نخلا بتمر كيلا وإن كرما أن يبيعه بزبيب كيلا وإن كان زرعا أن يبيعه بكيل طعام نهى عن ذلك كله صلى الله عليه وسلم عبد الله بن عمر رضي الله عنهما لبى حديث ليوة آه ọjà títà rírà tànàbí kọ gbogbo níta ń kà yìí báàbò mà yónìhà ánìhù mìnàlì bòyò àwọn ọjà títà rírà tànàbí kọ òun là ń kà láti kọ́ra láti before hajj mọ̀ òun náà là ń kà ara ẹ̀ náà ni hadithu pé lára ń sọ̀rọ̀ sọ́lá tọkọ̀ gẹ́gẹ́ bí òfin ọlọ́run tọ́lọ́run fi rán nábì òun ni tá à ń pè ní kíni kí la ń pè ní mùsàbánà àyàbí àfàmàrọ̀ ha ìpèhì nǹkan nàkìlán lìtàmìrì nǹkan ìlà ìtumọ̀ ẹ̀ ni pé almùsàbánà nínú sẹ̀ríà tààrífù rẹ̀ òun ni pé kí ni bẹ́yìrì màálùmín majhul bẹ́yìrì màálùmín bí majhulin ìtàntàmà káfígbàntàmà. kéèyàn ta ntí àmà kọ́ wá fi gba ntí kíni ntí àmà ẹnìkan mú ntá àmà wá ẹnìkan mú ntí àmà kalẹ̀ wọ́n sì jọ tà fúnra wọn. ìtumọ̀ ntá ni pé níta àmà òdiwọ̀n rẹ̀ eléyà olójútù bíyàn bá fẹ́ ta olojutu yìí nísìnyí wọ́n kà lé ní èjì mẹ́ta lọ fẹ́ tà ní mẹ́rin àbí èyí tí ń ni ká mú yẹn wá. òun ni lápèjúwe àpèjúwe àkọ́kọ́ ni nǹkan nàkìlà tó bá jẹ́ làbídùn èèyàn fẹ́ ta làbídùn lápèjúwe ẹ mọ̀ pé n ti ń jẹ́ làbídùn yìí táwa ń pè ní làbídùn stages ni ní lọ́dọ̀ àwọn lárúbáwá ìgbà kan ní ọkọ̀ máa jẹ́ kíni balẹ̀ tọ́ba ya yóò di ìgbà kan yóò di kíni rútọ́bù èyí tọ́ba ti ń lọ tán yóò di támúrù táwa máa támúrù támúrù ìgbà tí ó fi wà lórí igi ní bálíkù àti rútọ́bù yìí kò ṣeé ṣe kéèyàn mọ iye kílò mélòó ni ọwọ́n ẹ̀yin náà lọ wo sẹ́ẹ̀tì orí rútọ́bù rí làbídùn tá à ń pè ní rútọ́bù òun ó tóbi nígbà ó wà lórí igi yóò ṣe mọ̀dùnmọ̀dùn ẹ yóò ṣe kíná mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ àbí kò ní gbẹ irú e, làbígà yọ kàn ibẹ̀ yẹn bá ń sọ tọ́ fàmì sí i pé ń sì wò bí ó ṣe rí tọ́ bá di tamuru tọ́ bá di kíni tamuru tamuru lè ti wọ́n ti ká tó ti gbẹ tá à ń jẹ yẹn ìwọ náà wàá gbé sórí skéèlì o gbé sórí kíni skéèlì o ó rí i pé kò lè bára wọn mu èyí tó ti di tamuru yìí túláàsì yóò ti ṣe kíni yóò ti dínkù ṣé ìdí ń bẹ ní orí di àpèjúwe wọn kí lànàbí wá wí bí ni pé sọ̀rọ̀ sọ́lọ̀ kéèyàn wá ní orí igi làbídùn mi yìí jájọ ṣe pàṣípààrọ̀ ìwọ mú pẹ́rẹ́ igi làbídùn mẹ́ta wá làbídùn tá a ti tó ti gbó tá a ti ká tó ti tá à ń pè ní kíni támúrù ntí o fi gbà ní rútọ́bù rútọ́bù mi ẹ̀ làbídùn lọ́kọ́ mọ̀ jọ̀hún láyà níbi sọ̀rọ̀ sọ́lọ̀ mi but àwa náà lè lò fún nǹkan míì mango lápẹjúwe wọ́n ti ní mango lé ọ̀wá ń ti ń ta mango orí igi àbí eh, gbogbo nǹkan tó bá wà ní kíni lórí igi ọmọ fi ta èyí tí torí pé màálùmí bẹ́yìn màálùmí bí màjúwòlì ní ọ̀sẹ̀lẹ̀ ẹ̀ kàn fojú wo ni pé ó ṣe déédéé rẹ̀ náà ọ̀kan bẹ tẹ́ ẹ mọ̀ ìwúlẹ̀ mọ̀ irú làbídùn tẹ́ ẹ lé wọn nísìn àgbẹ̀jì mọ̀ iye tó ń wọ̀n àmẹ́ ẹ lé mọ̀ èyí tí ń bẹ lórí igi eléyìí là ń pè ní kíni al muzabana ó lè jẹ́ làbídùn àbí kó jẹ́ karmon ẹ̀ẹ́n inabu làwa máa ń bí àbí lọ́dọ̀ àwọn Lárúbáwá ó nígbà kan tí ó máa jẹ́ karmo inabu náà ni ó nígbà kan tí ó di kíni zabibu zabibu níbo náà bá ti di bíi tamuru stéjì sì ni lọ́dọ̀ wọn inabu kan yẹn èso inabu gírèpù gírèpù táwa ń wí wọn ó pè ní kíni karmo ńgbà kan yóò jẹ́ inabu yóò sì jẹ́ kíni zabibu ńgbà kan zabibu nígbà tá a bá ti ká tó ti gbẹ kọ́dà wọ́n lè ti sá sóhùn kéèyàn máa ta inabu èyí ò tiẹ̀ clear púpọ̀ tẹ́ bá rí bí inabu tẹ́ ń gómi ń bẹ́ nù ẹ gírèpù ẹ bí o ti rí tọ́ba sì wà ní orí igi ẹ wá wo ti ń jẹ́ zabibu ẹ ta lórí zabibu yìí zabibu ni ju kínkínní because yóò gbogbo mi yẹn ó ti kó mẹ́ẹ̀ yóò ti wá lẹ́pọ̀ mímá tí wọ́n ń pẹ́ sí náà yóò tún máa yóò tún máa ra kéèyàn wá pé èmi fẹ́ jẹ inabu zẹ̀díbù lèmi nílé ọ̀yájájọ́ mú àpò kan zẹ̀díbù wá fi àpò kan inabu èyí wọn tó àpò kan àkọ́dọ̀ tápò méjì ìbúṣe wà lórí igi wọn bẹ́ẹ̀ wọn màálù mẹ́rin bí màjúwòlù ọ̀dà. wà á ń ká na zara àn ó sì lè jẹ́ nǹkan èso mi bíi kíni bíi yangan àwọn zaro ìnù tọ́hámù oúnjẹ bíi àgbàdo bíi hẹ́ńtọ̀ bíi jéró bíi ọkà bíi ọkà bàbà gbogbo oúnjẹ míì tí ọba lè jẹ bí yẹn bá ti ń ta ń ta àmọ̀ tí ń fi ń gba kíni ntí àmà òun là ń pè ní kíni al muzabana naha andali kullihi anabi ṣe kíni anabi kọ gbogbo irú ọjà báyìí ah, kíni ìdí tó fa eléyìí ẹlòmíì lè máa pe ah, a bọ́tà lè fojú dá àwa náà lè mọ̀ ẹ́yẹ ẹ̀ làbídùn báyìí pẹ̀lú yekene àwọn àlùfáà oníṣẹ̀ríà onífíkì wọ́n ní kọ́ kan nínú fíkì tí wọ́n ń pè ní aṣáku aljahalu aljahalu bitasawi kalilmi. بالتفاضل الجهل بالتساوي كالعلم بالتفاضل gbogbo bí tí sẹ̀rí àbá ti ní déédéé ni tí wọ́n ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àwọn nǹkan rìbá ni tí ẹ gbọ́dọ̀ fi pẹ́rẹ́gì kan ta méjì gbogbo bí sẹ̀rí àbá ti gbófin kí nǹkan ó ṣe déédéé kalẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ẹ́ kéńjì ẹ̀ àwọn àfa ní aljahalu bí tasawi tí yẹn bá ní kọ̀dánlójú àmọ́ ó ṣe kalẹ̀ ilmi bígbà tẹ́ ẹ ti mọ̀ fojú ra wọn lọ ní sẹ̀rí àtúntì rẹ̀ aljahalu bitasawi fima yushtaratu fihi tasawi kalilmi bitafadul nípa báyìí kọ́ àìdá muzabana nìyẹn àwọn tí a lè ta tá a lè fi ẹ̀kíńgì ara wọn nínú àwọn èso. هذا والله تعالى أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ìbéèrè yìí number one number two ẹ̀kùn lọ́dọ̀ àwọn obìnrin ti wà ní wọ́n ní ìjẹ́yàn lè gba ẹ̀bùn tí wọ́n máa ń fúnyàn ní ibiṣẹ́ ní àsìkò tí a wà yìí tó jẹ́ oṣù àwọn tí ń ṣe oṣù Islam so bí twenty five àti january first pé ṣé àbùkán máa ń pín ibi iṣẹ́ ṣé mùsùlùmí lè gba irú ẹ̀bùn báyìí. tọ́kọ pé christmas síbí bá. Eh, alukur'an alkarim ni ọ̀dà sọ̀rọ̀ a sì gbọ́dọ̀ gba bí tọ́lọ̀ ń bá gbé ọ̀rọ̀ rẹ̀ kà lakum dinukum waliyadi kò síjà ń bẹ̀ yóò jẹ́ kí ìbágbépọ̀ dáadáa kọ́ wà nìyí kíkà ẹ̀sìn tìyín tìyín o ẹ̀sìn tiwa ni tiwa kò ní jẹ́ pé à ń tanra wa òun ni tí yẹn bá wo sábàbù nùzúlì àyà kùránì yìí kí ló fà á tó fi sọ̀kalẹ̀ ni pé àwọn kèfèrí wa bá nàbì pé mọ̀wùlẹ̀jà máa já sallallahu alaihi wasallam bọ́ bá dijọ́ tá à ń ṣe tiwa wọ́n náà wá kàkà fún ọ náà ní lápèjúwe ni o bí ayélujára ní àfọ ni bí bàǹtẹ ni ọba wa ṣe bọ́bá sì dijọ́ tí wọn náà fẹ́ ṣe tiẹ̀ náà báwa náà wà láwà ní lápèjúwe kájọ mọ́ àwọn míì ń ṣe lónìí o nta yà torí ẹ̀ sọ̀kalẹ̀ láyé anabi sọ̀sọ́lá tọ́lọ̀ ló ń ọgbà àwọn ẹlòmíín ṣe lónìí bẹ́ẹ̀ ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ kọ́ wọn ìrírí ọlọ́run fún ilé lẹ́yìn o pàtọ́lọ́mbàjì ló ń ọgbà tó sì torí ẹ̀ sọ odidi sóra kalẹ̀ ìrẹ́pọ̀ ìbáṣepọ̀ islam rẹkọmẹ́ndé ní gbogbo ọ̀nà ìbáṣepọ̀ òun là ń kà látẹ̀ka yìí ǹjẹ́ rí bìkan dáa ti sọ pé ta mọ̀zábà náà fún kéferì mùsùlùmí ni ọmọ ta fún ẹ́ àbí ta ọjà dìndìjú fún kéferì mùsùlùmí ni ọmọ ta fún kò sí ìhun ní islam o ń bẹ nú ẹ̀sìn mi o ń bẹ nú kíni ń bẹ nú ẹ̀sìn kọ́dà ń bẹ nú bíbélì pé má gbàrìbá lọ́dọ̀ yahudi ni àmọ́ ọba rẹ lòmíì jẹ́ ọ̀yàwó dí ọba lè gba àríba lọ́wọ́ rẹ̀ gan-an gbà á islam ò wí bẹ́ẹ̀ fún wa o ká bára wa ṣe kárí àtẹlẹ́sìn mi àti àwa náà níbi àbáṣepọ̀ ọ̀rọ̀ ayé àmọ́ ńgbà tí a ti lọ́tọ̀ọ̀tọ̀ lọ́nà tá a mọ̀ lọ́dọ̀ ọlọ́run àfọlọ́run ní kóńkà kó dó lórí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ ọlọ́run náà kọ̀wé ẹ̀jẹ̀ ọjà náà lakum dinukum wàlẹ̀ nípa báyìí òun làwọn àfáà ké fún wa pé gbogbo ní tí ọba máa dàbí ìgbà téèyàn ń gbá ayà yìí lójú kò bá a mọ tààfin ní má yàtọ̀ ọdún nínú téèyàn fi máa ma ẹ̀sìn kan yàtọ̀ sẹ́sìn kan òun lọ́dún àwọn nǹkan mi bẹ tí a máa ṣe tọ́jọra wa but nínú àwọn tí máa jẹ́ kí ẹ̀sìn kan yàtọ̀ fún òmíì ni pé ọdún tiwọn ni ọdún tàwọn eléyìí ni òun ló fi jẹ́ ìwọ̀ gẹ́gẹ́ báwọn àfáà ṣe wí gbogbo ní tí ọba ti mú tún máa pé yàn ń bá àwọn kan sọdún tọ́yàtọ̀ fọdún ẹ̀sìn tiẹ̀ èèwọ̀ ni o látàrí kẹ́ni lákùndín inú kún wàlẹ̀ yẹn àmọ́ ìtí ọba ti jọ bẹ́ẹ̀ gbogbo àbáṣepọ̀ yòókù tí ọba ti jọ pé eh, nǹkan kan nú ẹ̀sìn tàwọn kan lè ń ṣe bí gbà tó yẹ pé àjọ ni ó gbẹ náà ni ọlọ́run nìkan kan náà là tí ọba ti jọ bẹ́ẹ̀ ìsìláàmù inú ẹ̀sìn tó rẹkọmẹ́ndì káṣe dáadáa sí gbogbo ọmọnìyàn àti mùsùlùmí àti àti ẹsẹ mùsùlùmí kódà tí ò sí nù ìwé àwọn ẹ̀sìn míì bẹ́ẹ̀ ń bẹ nù ìsìláàmù bẹ́ẹ̀ so but ká má wàá lo opportunity yẹn ká má fi gbá ọ̀rọ̀ ọlọ́run lójú Allahu ta'ala alam. ìbéèrè mi ni pé assalamu alaikum ìbéèrè mi ni pé mo fẹ́ fi bí sẹ́ẹ̀tì nípa ìtajà àti ìrajà náà mo fẹ́ fi ṣe gẹ́ bí àpèjúwe náà so ẹlòmíín gbàdọ̀ pé tá a bá fẹ́ bẹ́ẹ̀ bí sẹ́ẹ̀tì ti wà ní sìn tó máa fún ẹnìkan bẹ́ẹ̀ tó wọn níbi Samsung tèmi náà ti lórí ìtẹ́ ìtẹ́lẹ̀ níwọ̀n àríkùtò mú ìyíhun wa èmi máa fọ ní Samsung tèmi tó tuntun ó wà fi 2000 ó fi kún àbí ìgbà mìíràn bẹ̀rẹ̀ pé bóyá ní oníkí mi mú méjì wá so wọ́n wà fi ní tuntun sí Eh, alhamdulillah ìbéèrè tí yọ gba àlàyé púpọ̀ ni inṣàlá ibi tá a bá ń ra sọ lónìí èyí tí ọba yé ọba dìgbà náà òun ni pé àwọn kankan ń bẹ tí a ń pè ní amuwalun ribawiya amuwalun ribawiya àwọn owó tí riba. máa wọ̀ àwọn kankan sì ń bẹ tí èsì owó kínní rìbá èé wọ̀ kí làwọn owó rìbá. ọwọ́ àánú hadisi nǹkan mẹ́fà ni àti ntọ́ba tó jọ àwọn nǹkan mẹ́fà ni kí làwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí ta lọ́mọ hadisi wọn hadisi wa bí Sa'id al-Khudri al-muttafaqun alayhi la tabi'u adh-dhahaba bidh-dhahabi wala al-fidda wala at-tamr wala mẹlẹ milh wala na'am wala ash àwọn oríṣi àwọn nǹkan mẹ́fà yìí mẹ́rin jẹ́ oúnjẹ ńbẹ mẹ́rin jẹ́ kíni oúnjẹ méjì jẹ́ owó kíni méjì tó jẹ́ owó òun ni gold àti silver níjọ́ òun láyà nẹ́bí sọ̀rọ̀ sọ́làm góòlì táwa mọ̀ lónìí náà wọ́n mọ̀ góòlì ńgbà yẹn but òun ló tún dàbí owó láyà nẹ́bí sọ̀rọ̀ sọ́làm bí wọ́n bá fẹ́ ra nǹkan góòlì ní ọ̀wọ́n pé iye góòlì báyìí ni mo ní tí mo fẹ́ fi ra nǹkan báyìí kódò sí kọ̀ntínú di àìpẹ́ kọ́dà tó ní gan náà rí ọ̀pọ̀lọpọ̀ owó currencies àwọn ìlú àgbáyé wọ́n máa ń jẹ́ kí ó ṣe déédéé irú gold tí wọ́n bá ní gbogbo ayé ṣe ń bá a lọ́nu ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní bí ọgbọ̀n ọdún sẹ́yìn ní seventies káwọn amẹ́ríkà tó yarí pé àwọn ọgbà yìí àwọn máa tẹ dọ́là àtàwọn ògbóye táwọn bá fẹ́ tẹ̀ gbàràǹtì tọ̀dọ̀ ẹ̀kọ́nọ́mì ayé láàmú but ní kúkúrú ń dà ń sọ nísìnyí ni pé azahabu alifabdo nínú owó kínní nínú owó rìbá ni àti gbogbo ń tọ́ba tún ẹ́ tọ́ba tún jọ bẹ́ẹ̀ ni mílíṣù àti gbogbo ń tọ́ba jọ bẹ́ẹ̀ ni támúrù àti gbogbo ń tí ọba jọ. èyí táwọn afọwà wò ni pé èyí tẹ́ mú wáyé ẹ́ samsung kan sí samsung. ìjọba kankan mú nù ràn amuwalu alamuwalu ribawiya asita tànàbí kàkàlẹ̀ sallallahu alaihi wasallam ìjọba kínní lápèjúwe ní sàwọn ìtí ò sí dáwùtù ń bẹ ni pé náírà àti kọ́bọ̀ kí ló bá mu nínú tá a yìí wá sọ pé ànábì ọ̀dà akọgbẹ́ má gba rìbá nù náírà tàbí kọ́ máa ń ti ń wí ni torí ipò tí náírà àti wà lónìí òun kínní òun ni dáhàbù àti fídọ̀ wà ní ayé ànábì sọ̀sọ́là kó fi yé báwọn kèsì pa lẹ́nu nǹkan mẹ́fà ń péré bọ́tà táwọn nǹkan míì náà tí ọba tún jọ àbí kéèyàn máa sọ pé ànábì ọ̀dàkọ rẹ̀ sí ẹ́ bí ọba dàkọ rẹ̀ sí ọ̀dàkọ ṣẹ́ńtọ́ ọ̀dàkọ ńtọ́ jọ sotiye òun ni púpọ̀ nú àwọn onímọ̀ wọ́n wo pé èmi ni Samsung ni èmi Nokia ni nǹkan nǹkan igá àwọn eléyìí ò sí nù. No àmúwálùm rìbáwíyà nípa bẹ́ẹ̀ bẹ́ẹ̀yàn bá rí i pé Samsung tòun tuntun tó ní ìwọ̀gba méjì wíwó rí o fi rọ́pò rẹ̀ wọ́n ní òsì tó burú bẹ́ẹ̀ o kínìdí ni pé àwọn ò rí pọ́jọ kankan nù kínni nínú àmúwálù àrùbáwíyà tá nàbí wí sallallahu alayhi wa sallam ètí púpọ̀ nù àwọn afá ìgbìyànjú wọn nìyẹn but advice tá a wà wí ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ìṣìhádù ni èèyàn lè wá dọ́dọ̀ ọlọ́run kọ́ ọlọ́run ó pé a kò rí bẹ́ẹ̀ hmm? ànábì sì ti wà á kọ́ wa pé fàmánì takọ́ àṣùbà àwọn tí wọ́n bá ti rújú pé àbí àbí ànábì ní ọ̀fẹ́ kan ṣe kí ni ọ̀fẹ́ kan má dé díẹ̀ pàkọ́dé sábàrà á lè dí nìyí wà ẹ̀rù òun ni advice tèmi àtọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà wa òun ni pé mo nú nokia rẹ àbí samsung rẹ ẹ kọ quantify rẹ pé èèlò ló tó àbí kọ qualify rẹ kún ó mú kún ó price ẹ fún ọ ìgbé kíni èèlò ní kíni èèlò ló tó lápèjúwe a nokia yìí ẹ ti ń lò tipẹ́ kankan ẹ wo gba àwọn fóònù àwọn samsung kankan tá ń lò ó kìnní kan bẹ tó bá ti tẹ kọ́ra àwọn sọ iye ẹjọ́ tí o ti ń lò bóyá wọlé lẹ́kẹ̀ẹ́ta tí tó ń lò tó rò pé tuntun ni àwọn ó ti ń bẹ nínú sẹ́ẹ̀tì kọ̀ọ̀kan pé ìjọ báyìí ló kù ní ló kù ní fákítírì àgbà fóònù téèyàn ti lò fún iye ẹjọ́ báyìí àbí nǹkan kan àfa fóònù yìí ó gbọ́dọ̀ ju five thousand lọ́mọ́ tiẹ̀ tó mú lọ́wọ́ ń kọ́ à wọ́ ti ten thousand àbúdá five thousand. èmi ọ̀ fi five thousand kún ẹ̀yìn ra ẹ̀yìn ra kínní ẹ̀yìn ra ò ní ten thousand èyí ń fàkọ́dé sábàrà á lè dí ní hí wà ẹ̀rù dè hí. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين